àní ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ láṣẹ Èdùmàrè ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń fọ́lò wá níkànnì Otasansan TV lórí YouTube àní jọra wa lójú o gẹ́gẹ́ bí a ṣe ṣàdéhùn fún yín pé a ó máa wá sí ojúwòran yín lóòrèkóòrè láti máa fi àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ àwọn ìròyìn tó ń lọ lágbègbè yín àti ní orílẹ̀-èdè Nàìjíríà pé a máa fi tó létí a tó ti dé lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ náà ni nípa ó ṣe oyè Olúbàdàn kò ṣe oyè ọba Olúbàdàn pé ta ló yẹ kó bọ́ sí orí ìtẹ́ gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun awuyewuye ti ń lọ lórí rẹ̀ ẹ̀ láàrin ìlú pàápàá jùlọ láàrin àwọn tí wọ́n jẹ́ olóyè ní ìlú Ìbàdàn tẹ́ ẹ̀ bá gbàgbé a ti sọ̀rọ̀ nípa Lékan olóyè Lékan Balógun tí wọ́n tí wọ́n tẹrígba dé lásìkò ọba lásìkò gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́nitọ́ Isiaka Abiola Ajimobi ṣùgbọ́n awuyewuye wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pé ṣé olóyè olóyè àgbà Rasheed Adéwọ̀lú Ládọjà ṣé ń ló yẹ kó bọ́ sí orí ìtẹ́ Olúbàdàn tuntun ni àbí olóyè tó ti di ọba lásìkò ọba àná ńlẹ́bàdàn ìyẹn sẹ́nitọ́ Lẹ́kan Mashood Balógun pé ta ló yẹ kó bọ́ sí orí ìtẹ́ gẹ́gẹ́ bí Olúbàdàn ti ìlú Ìbàdàn tuntun láàrin àwọn méjèèjì tẹ́ ẹ̀ bá gbàgbé olóyè sẹ́nẹ́tọ̀ Rasheed Ládọjà lọ́wọ́lọ́wọ́ àwọn ni òsì Olúbàdàn tẹ́bàdé gbàgbé lásìkò tí sẹ́nẹ́tọ̀ Isiaka Ajimobi tó gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tó gbé ìgbésẹ̀ láti fi àwọn olóyè kan àti àwọn baálẹ̀ kan jẹ ọba nílùú Ìbàdàn lábẹ́ ìṣàkóso ọba late Soliu Àkànmọ́ Adétúnjì sẹ́nitọ́ Ishaka Jimobi ó fìwé ránṣẹ́ sí high eh, chief Rasheed Ládọjà tó wà nípò òṣèlú Ìbàdàn nígbà náà lọ́hùn-ún ó fìwé ránṣẹ́ sí wọn pé káwọn náà wá gbadé gẹ́gẹ́ bí ọba nílẹ̀ ìbàdàn ṣùgbọ́n sẹ́nitọ́ rasheed ládọjà wọ́n kọ̀ wọ́n fárígá pé ah irú ọba àwo ni káwọn tó wá gbà lásìkò yìí irú ọba àwo nígbà tí ọba kan sì wà ní orí ìtẹ́ nílùú ìbàdàn tí ò tí ì kú tó sì wà ń bẹ̀ ewa tó ní adé tó tún ní káwọn wá gbà láti di ọba agbègbè kan nílẹ̀ ìbàdàn pé rárá pé àwọn ọgbà sẹ́nitọ́ rasheed ládọjà wọ́n yarí gbà yẹn wọ́n sì kó tó di pé wọ́n kọ̀wé sílé ẹjọ́ sẹ́nitọ́ rasheed sẹ́nitọ́ eh, gómìnà àná nípínlẹ̀ ọ̀yọ́ ishaq ajimobi wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbégbèsẹ̀ wọ́n tẹ̀síwájú láti fi àwọn àwọn baálẹ̀ kan àti àwọn olóyè kan jẹ lùbàdàn nígbà náà lọ́hùn tẹ́ bá gbàgbé lára àwọn tí wọ́n tẹ́rí gbadé lára eh, gẹ́gẹ́ bí ọba lásìkò Isiaka Ajímọ̀bí gẹ́gẹ́ bí gomina lára wọn la ti rí olóyè Lékan Balógun tí wọ́n wà ní ipò ọ̀tún Olúbàdàn nígbà náà lọ́hùn tó sì jẹ́ pé tí ọba tó wà ń bẹ̀ nígbà náà late ọba Ṣálíù Adétúnjì Àkànmú tó bá ti gbéṣẹ̀ tó bá ti wàjà automatically tí ò sí àní àná tí ò sí àǹjẹ atare tí ò sí pé báyà tó ń dífà àbí kankan à ń lọlé ẹjọ́ ń bẹ̀ ọ̀tún olùbàdàn ló yẹ kó bọ́ sí ipò olùbàdàn tí olùbàdàn tó wà ń bẹ̀ bá ti gbéṣẹ̀ léyìí tí í ṣe olóyè sẹ́nẹ́tọ̀ olóyè sẹ́nẹ́tọ̀ Lékan Àlàbí nígbà náà ṣùgbọ́n tí wọ́n ti tẹ́rí gba adé nígbà tí lẹ́bàgbàgbé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ìyá two thousand and seventeen ó ní bàbá yìí Lékan Balógun ó ní wọ́n tẹrí gbadé lábẹ́ àṣẹ gómìnà àná Isiaka Abiola Ajimobi tí wọ́n tẹrí gbadé àti àwọn gómìnà àti àwọn olóyè ẹ má bínú àti àwọn olóyè bíi ogún nígbà náà lọ́hùn-ún ṣùgbọ́n lára àwọn ogún yẹn náà látún ti rí àwọn kan látún ti lára àwọn olóyè tí wọ́n pè nígbà náà látún ti rí àwọn kan tí wọ́n ní rárá tí wọ́n kọ̀ jálẹ̀ pé àwọn ò lè gbadé pé àwọn ò lè gbadé lábẹ́ ọba tó wà lórí ìtẹ́ nígbà náà late Saliu Saliu Àkànmú Adétúnjì tán yarí pẹ̀lú sẹ́nitọ́ Rasheed Ládọjà ní ìsìn tí Ọlọ́run ti wá lọ́rẹ̀ mi bàbá débi tí ó dé yìí tí bàbá late ọba Saliu Àkànmú Adétúnjì tí wọ́n ti wàjà tó sì jẹ́ pé Lékan olóyè Lékan tí wọ́n ti di ọba sì wà láyé tí olóyè sẹ́nẹ́tọ̀ Rasheed Ládọjà gẹ́gẹ́ bí òsì Olúbàdàn táwọn náà sì wà láyé ẹ gbọ́ ẹ jẹ́ àjọ wò ó ta ló yẹ kó jẹ Olúbàdàn ta ló yẹ kó bọ́ sí ipò Olúbàdàn ta ló yẹ kó bọ́ sí ipò Olúbàdàn ẹ kàn tí ẹ jẹ́ àfi ti ẹ jẹ́ àfi ti òfin sílẹ̀ ẹ jẹ́ á wo ti àṣà ǹjẹ́ tó ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá kí ọba kí ọba kan kó gbadé lẹ́ẹ̀mejì kọba kan kó gbadé lẹ́ẹ̀mejì kéèyàn ti wò ní kéèyàn ti wà ní ipò ọba kan tẹ́lẹ̀ ẹ́ kéèyàn ti wà ní ipò ọba kan tẹ́lẹ̀ kó tún wá ní òun ní promotion ẹ́ òun tún fẹ́ gbadé míì kó ṣẹlẹ̀ rí ẹ́ ẹnìkan jẹ́ kílẹ̀ fẹ́ ẹ́ àìsí jẹ méjì pọ̀ gẹ́gẹ́ bí òwe Yorùbá a kì í jẹ méjì pọ̀ làbá àlàdé bó ni tìbàdàn ṣe wá jẹ́ ọ̀rọ̀ yóò dàrú nítorí pé ìlú Ìbàdàn ó ń ká mi lára torí pé ìlú Ìbàdàn ó ti ní ètò ó sì ti ní ìlànà ó ti ní ètò ó dẹ̀ ti ní ìlànà tí a tẹ̀lé tipẹ́tipẹ́ tí ò sì tí ò sì yẹ kó dàrú tí ò yẹ kó dàrú kí gómìnà kan kọ́ á dé hmm? kó ní òun fẹ́ ṣe àtúntò sípò lọ́balọ́ba tí ìbá ṣe pé gbogbo ẹ̀kan tó ti dàrú kò yẹ kí gómìnà ìpínlẹ̀ kan kó lágbára lórí ọba ìlú yẹn làwọn ìlú tó bá ṣèpínlẹ̀ lè lórí ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ níṣe ọ̀tọ̀ lòfin kò wá kí òfin kò yẹ kó borí àṣà. Eh? kò yẹ kí òfin kò yẹ kó borí àṣà ẹ báyìí là ń ṣe báyìí là ń ṣe nílùú ibìkan èèwọ̀ bòmíì ni ẹ ìlú Ìbàdàn ti létò àti àṣà tiẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n ń tẹ̀lé tí wọ́n fi ń yan Olúbàdàn tòlú Ìbàdàn tuntun ẹ bó lẹ́yìn kó ṣe wáá dé tí ó ní òun gómìnà òun fẹ́ ṣe àyípadà tẹ́bàdẹ́ ọ̀rọ̀ yẹn fífi àwọn olóyè kan jẹ ọba nílẹ̀ ìbàdàn ó di awuyewuye ńgbà náà lọ́hùn-ún tó dọ̀rọ̀ ilé ẹjọ́ lára àwọn tí wọ́n kọ̀wé sílé ẹjọ́ ńgbà náà òun náà ni olóyè sẹ́nitọ́ rasheed ládọjà ni wọ́n wà tẹ́ẹ̀bá gbàgbé pé ah, èyí ti jẹ́ tọ́ba kan ọba kú ọba míì jẹ tírú gbèsè ẹbẹ ọkàn tí ẹ bá wáyé ó yẹ kó ní ètò àti ìlànà tí wọ́n tọ̀ kì í ṣe pé ẹnìkan sọ̀tàrà dédé pé ẹ òun gómìnà o òun ti gbé ìgbìmọ̀ dìde o láti ṣe kí ni o ẹ láti láti ṣe àtúntò ẹ sí ìfinijẹ oyè Olúbàdàn tìlú Ìbàdàn nígbà náà lọ́hùn bàbá yìí sẹ́nitọ̀ Rasheed Ládọjà wọ́n gbé gbèsè lọ sílé ẹjọ́ ńgbà náà lẹ́yìn awuyewuye wuyewuye wuye ilé ẹjọ́ tọ́rọ̀ tọ́rọ̀ yẹn di ilé ẹjọ́ tí wọ́n fà sọ́tún tí wọ́n fà sósì ẹ́ ntọ́ padà ntílé ẹjọ́ padà fìdí ẹ̀ múlẹ̀ ní pé fífi àwọn olóyè lábẹ́ Olúbàdàn tìlú Ìbàdàn sísọ wọ́n di ọba nílẹ̀ Ìbàdàn pé kò bá òfin mu tẹ́ẹ̀bà gbàgbé nígbà náà lọ́hùn hmm? tẹ́ẹ̀bà gbàgbé nígbà náà lọ́hùn hmm? kí wá ló dé tí yóò fi wá tí yóò fi yí padà báyìí hmm? so kò sí àní àní tí a bá fẹ́ kí oyè Olúbàdàn tìlú Ìbàdàn kó fa awuye kó fa awuyewuye ọba ọba Ìbàdàn ọba Olúbàdàn tìlú Ìbàdàn tá a bá fẹ́ kó fa awuyewuye kó tún di ọ̀rẹ́jọ́ bíi ti àwọn ìlú kan tó jẹ́ pé a máa fà láàrin ọdún márùn-ún táwọn fà láàrin ọdún mẹ́wàá táwọn fà láàrin ogún ọdún àti láwọn ìlú kan tó jẹ́ pé ẹ̀wọ̀n sì ń fa oyè ta ní ọ̀jọba ta ní ọ̀jọba nílùú yẹn láàrin bíi ogún ọdún ọdún méjìdínlógún ọgbọ̀n ọdún ọdún mẹ́ẹ̀ẹ́dógún di sìn hmm, kí ló dé kí ló yẹ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n ìlú Ìbàdàn ti ní ètò